اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí tẹ̀síwájú àwọn àlàyé tàbí àlàyé àwọn ahadith tó wà nínú ìwé two hundred golden hadith ti abdulmalik mujahid tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadith ti tòní òní hadith number sixty eight hadith no 68 eight ẹlẹ́ẹ̀kejì nínú àádọ́rin a ò gbàgbé hadith number pẹ̀lú ògo ọlọ́run padà síbẹ̀ hadith náà lọ pé òjíṣẹ́ lá Muhammad <clears throat> sallallahu Alịwa Alịwa alihi sọ pé id'uni fi ikom fa فإنما ترزقون وتنصرون بدعفائكم لا سي ابغوني في دعفائكم فإنما ترزقون وتنصرون بدعفائكم ìtumọ̀ rẹ̀ ní bọ́lọ̀ ìyẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìbẹ̀gbó ní ẹwà fún mi fi dọ̀ àfà ikùn àwọn aláìlágbára nù yín ẹwà wọn fún mi. fa innama nítorí pé dájúdájú torizakuna à ń pèsè fún yín wà tó ń sọ̀rọ̀ náà a sì ń kún yín lọ́wọ́ bídò àfà ikùn pẹ̀lú àwọn aláìlágbára nù yín lẹ́ẹ̀kan sí i òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ibghuni fi du'afaikum ẹ wá wọn fún mi o àwọn aláìlágbára nu yín fa innama turzaquna nítorí pé à ń pèsè fún yín o wà tó ń sọrú náà sì ràn yín lọ́wọ́ bi du'afaikum pẹ̀lú àwọn aláìní nu yín àlàyé lórí àdéhìsì náà alákọ̀ọ́kọ́ àwọn wo là ń pè ní du'afa du'afa ó jẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ táǹpẹ̀ ní plural fún ọ̀rọ̀ ẹ̀yẹ táǹpẹ̀ ní singular táǹpẹ̀ ní doif àwọn aláìlágbára ní alifukọrọ àwọn aláìní àwọn tálákà àwọn olòṣì wàmínlá yorùbáàlì náà ṣùgbìhìm lè rọ fáfá ti àhàlìhìm wà àìhàlìm àti àwọn èèyàn táwọn èèyàn ò kàkún nínú ìlú nítorí pé wọn ò sí ní ipò kankan àwọn wo la ń pè ní dó àfà àwọn wo la láì lágbára àwọn aláìní olòṣì tálíkà àti àwọn táwọn èèyàn ò kà kún wọn yìí kà wọn sí nǹkan kan nílùú nítorí pé wọn ò sí nípò kankan àti bí wọn ṣe wà gbòrúkọ díẹ̀ Ọlọ́run bùbá kò ṣe àánú wa àkọ́kọ́ tá a ká gbọ́ yé nípa àdéhùn yẹn ni ẹlẹ́ẹ̀kejì níta fẹ́ kí wọ́n gbọ́yé ta fẹ́ ká gbọ́yé ni pé ànábì ni ẹ wá wọn fún mi nítorí kíni ànábì wá sọ̀dọ̀ ní fà nítorí wípé ìnàmọ́ dájúdájú máa tó zàkú náà wà tó ń sọ̀rọ̀ à ń pèsè fún yín a sì ń ràn yín lọ́wọ́ pẹ̀lú kíni pẹ̀lú àwọn aláìní inú yín subhanallah a jẹ́ pé àwọn aláìní àwọn aláìlágbára tá a sọ yìí mímọ̀ bẹ wọn láàrin wa àǹfààní ń bẹ ń bẹ àǹfààní ẹ̀ka kọ́kọ́ ni pé ọlọ́run ọba ń torí tí wọ́n ń pèsè fún wa ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba tún máa ń kún wa lọ́wọ́ ń ràn wá lọ́wọ́ pẹ̀lú wọn nǹkan ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ ká gbọ́ yínú hadisi ni pé ìbéèrè gbé wáyé pé kí ló dé tí gbogbo wa fi tó lágbára gbogbo òṣè ní ìdí ni wípé eléyìí kì í ṣe mọ̀ rárá fún ẹni tó bá ní òye tàbó nílàákàyè tàbó lè ro àròjinlẹ̀ tàbó jó ní mímọ̀ téèyàn bá jó ní mímọ̀ gan tó bá lè ro jinlẹ̀ yóò rí ìdí ni pé ilé ayé tá a wá ilé àdánwò ni albala wal ikhtibar ilé àdánwò àti ìdánwò ni táwọn iléèbó ń pè ní fire and test òun ni a máa fi apá kan dán apá kejì wò tí a bá wo inú alukur'an <clears throat> suratu furqan sura twenty um, astagfirullah sura twenty five oní suratu furqan aya twenty sura twenty five aya twenty ọlọ́wọ́ bá lè kíọ́lá ni wà má àrùsálìnà kọ́bìlà kàmínà lèmùrùsálìnà ìlà ìnáhùn làyàkùlù náà àtọ̀ àmà wàyàmṣú náà fi aswak. àrùn òjíṣẹ́ kan ṣáájú rẹ̀ ànábì nínú àwọn òjíṣẹ́ àyàfi kó jẹ́ pé wọ́n ń jẹ oúnjẹ wọ́n sì ń rìn ọjà ó ní tó fa ọ̀rọ̀ yẹn o nígbà táwọn kan sọ pé irú ada ada rọ̀sù irú òjíṣẹ́ wò lélẹ̀ ẹ́ yàkùlù àmọ́ kó irú òjíṣẹ́ wò lélẹ̀ tó ń tó rìn ọjà ṣùgbọ́n bí n bá ní kí n ṣàlàyé ọ̀rọ̀ yẹn yóò tún yà ọlọ́run ni waja'alna ba'dakum li ba'din àbí kí n kúkú ṣàlàyé ẹ jẹ́ kí n mú kí n kàrà ṣàlàyé ẹ̀ ṣẹ́rí nígbà yá ànábì wa Muhammad sallallahu wa alihi wa sallam apá kan nú àwọn ọ̀ṣẹ̀bọ Mọ́kà wọ́n wò wípé ó sì jẹ́ wa Muhammad wa alihi wa sallam lọ́lọ́run fi ṣẹ́ràn ó sì wá jẹ́ ànábì àléhì wà áàlìhì wàsálàm ọ̀nà ọlọ́run fi ṣẹ́ran kí ló dé tí kò rán àwọn èèyàn míì nínú ìlú tí wọ́n jẹ́ ọ̀tọ̀kù ìlú àwọn èèyàn bíi Utba bùnú Rabi'a àwọn èèyàn bíi al-Walid bùnú àwọn Masud bùnú Amuru as àwọn Urwa bùnú Masud as àwọn Umair bùnú Amuru bùnú Mas'ud as-Saqafi àwọn wọ̀nyẹn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá àwọn abẹnugan àwọn tọkùlù náà lù ọlọ́run ọba ò ṣe ṣe kíni ọlọ́run ọba ò ṣe ráwọn yẹn níṣẹ́ eléyìí lọ́lọ́run sọ ní sọ́rọ́tù Zukhruf sura forty three aya thirty one wà kọ́ọ̀lù wọ́n sọ pé ní àwọn ọ̀ṣẹ́bọ̀ láwùlà nùzìlà àdàlù kòríyànù àlẹ́ àrọ́júlé mi náà kọ̀rìyà tẹ́yìn àbíd èé ṣe kí ló dé tí a sì sọ kùránì kalẹ̀ fún ọkùnrin míì nínú àwọn ìlú ńláńlá méjì wọn pọ́n káàtì tọ́ if fún tẹ̀síìrì ṣe sọ ọlọ́ni hamu yaqsimuna rahmata rabbik ṣáwọn ni yóò máa pín ìkẹ́ olúwa rẹ ni nahnu qasamna bainahum ma'ishatahum àwọn láti pín ìjẹ̀mú wọn ìṣẹ̀mí wọn fil hayati dunya ànúgbésí ayé wa rafa'na ba'dahum fawqa ba'din a sì gbé kápá kan lè máa fapá kejì ṣe ẹ̀yẹ ṣùgbọ́n àwọn afọ́tẹ́f sì rí ní èyí tó bá mú jù nù túmọ̀ ní kí apá kan lè máa ṣiṣẹ́ fún apá kejì kápá kan máa papá kan máa ń ṣe wa rahmatu rabbika ọ́ ìkẹ́ olúwa rẹ̀ khayrun olóore dára ju mimma yajma'un gbogbo tí wọ́n kó jọ so àwọn èèyàn wọn sọ pé kí ló dé lọ́lọ́run fi wá dá wọn lò nínú wọ́n tún wá sọ pé rògbòdìyẹ òun ni ohun tó ṣẹlẹ̀ nínú súrà yìí ọlọ́wà ni wàjà alna ba'dakum li ba'din fitna apá kan yín àdánwò la fi ṣe fún apá kejì atasbiru atasbiru níṣẹ́ ẹ̀yọ́ àṣẹ sùúrù bí màánà ìsbírù ẹ̀ ṣe sùúrù wàkánà rabbuka basira olúwa rẹ̀ olùrí ni so anabi sallallahu alaihi wasallam lọ di fìtínà fún wọn nípa bẹ́ẹ̀ náà nípa ìmọ̀nà bó ṣe jẹun lọ́lọ́run fún Kùránì kò ní tí ó kọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́wà ní fìtínà lájẹ́ fúnra wa bẹ́ẹ̀ náà lọ́lọ́run fi àwọn aláìlágbára ń jọ náà ṣe àdánwò fáwọn olówó yìí náà nínú mọ́ṣáláṣí tábàwò nù sura eighteen suratul kahf aya twenty eight ọlọ́run bá lè kí ọlá ó sọ̀rọ̀ yìí náà ń bẹ̀ fún wa tó jọ mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìtànábì lásọ yìí táwọn mùsùlùmí àwọn alùsùfà àwọn kan tí wọn ò ní nígbà yá ànábì wọn wá gba ìsìláàmù tí wọn ní wọn ò rí jẹ wọn ò rí mu wọn ò rí náà wọn ò rí lò wọn ò tí ì ríṣẹ́ wọn ò wá rí ilé tí wọn ò gbé ànábì ní kí wọn lọ máa gbé nu mọ́ṣáláṣí gbàgede tàbí gbangba nu mọ́ṣáláṣí ni wọ́n ń gbé àwọn yẹn là ń pè ní alùsùfà wọ́n sì pọ̀ díẹ̀ àwọn ọ̀ṣẹ́bọ mọ́kà àwọn kèfìrí wa ń sọ fànàbí sallallahu alaihi wasallam wípé tó bá fẹ́ káwọn gba islam ó lé àwọn ẹ̀ kúrò àwọn àtàwọn ilé òlejò ọmọ jọ́sìn àwọn òlejò ọmọ kírun kí àwọn ilé wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tàbí kó yà wọ́n sọ́tọ̀ tó bá ń bá wọn sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run wa ń sọ fànàbí ìjọ́nà pé wasbiri nafsaka ma alladina yad'una rabbahum òòyà àgbà tító pẹ̀lú àwọn owó pẹ̀lú àwọn máàlẹ́dí náà yẹ̀dẹ̀ onírọ̀ àwọn tí ń pè olúwa wọn bìlẹ̀gọ̀dá ní àárọ̀ wàlàṣí àti nírọ̀lẹ́ nírọ̀lẹ́ ìrèdí náà wájà kò sí táwọn wájú ojú rẹ ọlọ́lọ́ wàlẹ́ táàdù àyìnáka ojú rẹ méjèèjì má sì gbé kú lọ́dọ̀ wọn pínrín á ní ó ń kú lọ́dọ̀ wọn tùrí ìdù tó fi jẹ́ pé ó máa wá wá zinatal hayati dunya ọ̀ṣọ́ yòdòyòdò ilé ayé ètò ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ àfáà lónìí ibi tó ń bi fẹ́ràn láti wọn ṣe wá sí ni kó lọ sí àjà kó lọ sí àjà extension kó lọ sí àwọn ibi táwọn èkó yìí hmm? àwọn ibi tó ń fẹ́ máa lọ nìyẹn ibi táwọn olówó wà hmm? ibi táwọn èèyàn ńláńlá tí wọ́n gbé ibẹ̀ ló ti fẹ́ràn láti lọ máa ṣe wá sí tiẹ̀ Hmm. lẹ́kí ibi tó fẹ́ràn àti wọn lọ́nu ẹ ní rí kó wá sí Mùṣín kó lóun wá ṣàlàyé súnná fáwọn ará Mùṣín ẹ ní rí Mùṣín olóòṣà babalọ́lá pákó ẹ ní rí láwọn eré abẹ ẹ rí ní ìjọra rògbòdìyẹ ẹ ní rí kó wá sí eré ọkọta ẹ ní rí kó wá sí gbogbo àwọn abẹyẹn lẹ́kọ̀ọ́ kó lóun ṣe wá sí tó bá jẹ́ bàdàn ẹ rí kó wá sí fọ́kọ̀ọ́ ẹ̀ nírí kó wá sí gẹ́gẹ́ ẹ̀ nírí níbi àyèdí arẹrẹ òkè odò ẹ̀ nírí ní kúdẹ̀tì ẹ̀ nírí ní gbogbo àwọn ibẹ̀ yẹn àwọn ibi tẹ́tì lọ́mọ rí ni àwọn ní orí areas high brow areas àwọn GRAs àwọn bẹ̀lú wọn ti fẹ́ lọ́mọ ṣe wà fìyẹ orúkọ ti yé àwọn aláìní yẹn the dress the the trodden, ah the weaklings àwọn yẹn kò lè ṣe wá sí ń àwọn máa ṣàlàyé pé ah, alhamdulillah súnà ti wá mú fún sìn hmm, ó ti mú fún sìn hmm, lọ́dọ̀ àwọn àwọn tálíkà yẹn wọn ò nídìí súnà ọlọ́run á lè rí ànábì mọ wọn gbójú ẹ̀ kúrò lọ́dọ̀ wọn kò wá sí tóun fi ń ṣe gbogbo wàhálà yẹn torí pé wò pé ah, tó bá ṣe wá sí bí at least ọlọ́run lè bóun ṣe kí one million tẹ́lẹ̀ ń lọlé ah, bóun ṣe mọ kùránì dáadáa ìgbé wọn lè gbà ń síbẹ̀ pé kò mọ ọkọ mọ kùránì at least wọn á fún un nílé wọn á fún un gbogbo ẹ̀bọ̀ tóun bá lọ mú ṣe tí wọ́n sọ yìí kò sẹ́ńtà fún yìí nìyẹn kọ́lọ́n kó là pẹ̀lú àní kọ́lọ́n kó fún wa lánìyàn tó dáa nítorí nìkan gbìyànjú láti ṣàlàyé ni pé ẹ̀sìn àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnugan àwọn ọlọ́rọ̀ olówó àwọn tí wọ́n wà nípò àti àwọn ìdàkejì wọn gbogbo wọn lànà bí ṣàlàyé ẹ̀sìn fún ọlọ́ni wà látò tẹ mẹ́nà àgùnfàìlínà kọlbẹ́hù ẹ̀ńtà ti ti ọkàn rẹ̀ pa ẹ̀ńtà ti fi èdìbò bo ọkàn rẹ̀ ẹni tá a ti sọkàn rẹ̀ nù andikiri náà níbi ìrántí wa àrántí ọlọ́run wà tábà àwa tó ń tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ wọ́n tẹ̀lé àwọn yẹn àwọn àlewàlídì ọmọ mùgírà tó ń sọ fún ọ pé àwọn olùbá àwọn tálíkà jókòó pọ̀ yẹn wọ́n tẹ̀lé wọn wàkàna amòrúhu fúrutọ́n irú ẹni báyìí ọ̀rọ̀ rẹ̀ ti di rádaràda hmm, lọ́n kò sànù wa nítorí náà àwọn ìlọ́lọ́ ń sọ tábà tún wọnú the same ọ̀rọ̀ tí mò ń sọ yìí nínú six Suratu An'am àyà fifty two sí fifty three ọlọ́run ọba àlekè ọlá ó tún sọ̀rọ̀ fún wa ń bẹ̀ Suratu kí mo pè An'am sura six àyà fifty two the same ọ̀rọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́lọ́run ti wá sọ pé àdánwò ni ọlọ́ni wà látẹ̀tù rídì lẹ̀dí iná yẹ̀dẹ̀ òun náà rọ́bà òun bí tọrọ tí wọ́n sọ fún ọ pé àwọn tálákà àwọn ò bá wọn jókòó yẹn má alladhina yad'una rabbahum bil ghadati àtàwọn tí ń polú àwọn láàárọ̀ àti ìrọ̀lẹ́ wal ashi àti ìrọ̀lẹ́ látàtúrí tí wọ́n lé wọn dànù yuriduna wajha àwọn ò torí nǹkan kan jókòó síbi ẹni pé wọ́n wojú rí ọlọ́run lọ ma alayka min hisabi min shay'in ìṣirọ́ṣẹ́ wọn ò sí lọ́rùn rẹ̀ ànábì wà ma min hisabika alayhim min mina bọ̀ọ̀lì ó dì kan náà alábòsí àwọn táwọn sọ ń jọ yìí torí káwọn míì tí ń ṣe wàzífà mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan àwọn alòsù fa tí wọ́n ń gbé ní mọ́ṣáláṣí gbà yá ànábì yẹn pé láàárọ̀ wọn ò níbi iṣẹ́ kan tí wọ́n lọ wọn láti jí wọn máa ké kúránì wọn sì máa ṣe kíni wọn tún máa ṣe àkàrù tànàbì kọ wọn àwọn èèyàn wà máa ta wọn lọ́rẹ àwọn tó bá lóúnjẹ wọn fún wọn jẹ àwọn tó bá ní nǹkan wọn gbé wá àwọn tó bá ní dábínú fún wọn àwọn tó bá ní ẹwàrà ni wọ́n á máa ta àwọn nípa lẹ́nu ìdí tí wọ́n fi ń ta nípa lẹ́nu ni pé nínú àṣà alárúbáwá tí wọ́n ara pápá mú yàn ọ̀nà táwọn máa ń ṣe ni pé wọ́n máa fi ipá gba ẹnu ẹni yẹn ó ní wọ́n rò pé wárápá ló mú wọn mọ̀ pé ibi ló pa òun tó bẹ́ẹ̀ torí pé àwọn yẹn ò ní rárá wọn ò nílé tí wọ́n lè gbé ni wọ́n fi lọ mọ́ṣáláṣí mo rò pé di àwọn yòókù ti lọ bí iṣẹ́ wọn nígbà táwọn náà ní wọ́n padà kú òun bẹ́ẹ̀ o mo rò pé di tí wọ́n ti ní tí wọ́n ń ṣe torúkọ́tọ̀ ní túmọ̀ tẹ́lẹ̀ mi ò lọ máa tù sí ní ìsìn kọ́lọ́hún ṣàánú wa kọ́lọ́hún làwọn níbi ìfẹ́ náà ọlọ́ni wakàdá àlèkà bí tí wọ́n wá lọ gàgà ní àyà 53 inú sura 6 fatanna ba'dahum bi ba'din afápá kan dán apá kejì wò ní ilé yakulu kí wọ́n bá lè sọ pé aha ula sáwọn wọ̀nyí mọ́nà lọ́wọ́ àlèm lọ́lọ́run ọba wa sàánú ní bẹ́ẹ̀nì láàrin wa pa àlèzà lọ́ọ̀bì alámọ̀bì ṣàkiri ọlọ́run tí òun kọ́ lòun nímọ̀ jùlọ ń pa àwọn tó ń dúpẹ́ fọ́lọ́run mo rò pé di wọ́n sọ pé ó ṣe wá jáwọn eléyìí lọ́lọ́run fọ́nà mọ́ tó bá yẹ pé oore kan wà nú ẹ̀sìn ni tó bá yẹ pé oore kan wà nú ẹ̀sìn ni yẹn ṣe sọnù àyà mi ẹgbẹ́ tá a bá wo nù sura tírì àyà one hundred and eighty six ní mo ní mò ń sá fún ni mo tún ti ń ṣe yìí o pé kó mọ̀ ìyá àpọ̀ tí insha Allah ta'ala ẹ̀ náà yóò wúlò fún alágbára ọlọ́run tá nù sura láti suratu Al àyà one hundred and eighty six inú sọ́tún alẹ́ ìrọ̀rùn kí lọ́lọ́run bá sọ ọlọ́run sọ fún wa ń bẹ̀ yí pé ẹ̀yin mùsùlùmí ẹ múra lẹ̀ dáadáa torí pé látùbìláwùnà fi àmùwá àlìkù wà àǹfùsìkùn wàlàtàsìmẹ̀ ònà mìnà lẹ̀dínà òtún lè kìtàbà min kọ́bìlìkùn wà mìnà lẹ̀dínà àṣírọ́kù àdán kàṣírà fa in tasbiru fa inna dhalika min azmil umur mọ̀rùkútí ọlọ́run ní látùbìlà wùnà àwòmọ̀dán yíwò fi àmùwà àlìkùn ní dúkìá yìí wà fún sínú àtẹ̀mí ṣùgbọ́n bí mo fẹ́ lù gangan ní ọlọ́run ní wàlà tasma ònà ẹ máa gbọ́ ẹ̀yin ó máa gbọ́ mínàlẹ̀ dínà utul kitab láti ọ̀dọ̀ àwọn tá a fún ní tíra yẹ̀wúdí àti nàṣárá ní kọ́bílìkùn ṣáájú yín wà mínàlẹ̀ dínà aṣọ́rọ́kù àtàwọn ọ̀ṣẹ́ bọ́ adán subhanallah àwọn ọ̀rọ̀ kàtírọ̀ tó ṣèyàn sùtà àwọn ọ̀rọ̀ palára bí ayàtọ̀ ọlọ́run sọ pé sálàkú kóńbì alísínà ti ń ṣìdáàdìn wọn ò máa sáyín láàkí ọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó mú bérebére wọn mọ̀ bóyé oríṣiríṣi ọ̀rọ̀ ní ìdí eh, muslim ìdí lifraft wáyé eh, ó dàbí ayé ìgbà kan nírúgbọ̀n tí ò ti di ti gbogbo àwọn èèyàn wá nísìn tó bá filẹ̀ as muslim ṣe pé àwọn ọ̀rùngbọ̀n mi kì í corporate ò bá fi kírìmù sí kó tún wá yọ kóhùn sí yóò máa ta kókó ni mo máa wọn rùngbọ̀n kan bẹ́ẹ̀ kódà tí wáyé gan wà nú ẹ̀ èèyàn ó yá yá yá ó tún rí o tún fi ká kó ẹnìkan ti wá sọ pé àáfà kí tí wọ́n sọ ẹ̀gan kì í ṣọ̀rọ̀ tó jìnnà two thousand late two thousand yìí ó ní àáfà ẹ̀ máa tíráì kẹ́ ẹ̀ mọ̀ yarùngbọ̀n mi ẹ̀ mọ̀ yarùngbọ̀n yín nígbà mo jì bá postgrad wà láì kóhùn sí wà lápò mi bẹ̀rù nígbà tí ò bá corporate ńkọ́ ó ní wọ́n àwọn bú àwọn mùsùlùmí ọlọ́ni wala tasma'unna min alladhina utul kitaba min qablikum wa min alladhina àwọn àwọn ahọ́n tó mú bérebére wọn fi máa sá wa láàkí ọ̀rọ̀ a máa gbọ́ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ọlọ́ni wa in tasbiru bá lè ṣe sùúrù ga hmm, tí yóò ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń gbà nílùú nàìjíríà ń sìn tó bá sóyìnbó wọn nígbà pé mùsùlùmí ni ẹ̀ hmm, wá wà bá dání ìsìn tó wá ń sóyìnbó tó fóyìnbó kalẹ̀ wọn ni wọ́n bá rí pé yà mùsùlùmí wọn ni you are not supposed to be a muslim hmm, yóò wá jádànwó fún àwa mùsùlùmí mọ̀rọ̀kọ́dí tẹ bá wo oníbàdàn ní ìsìn nítorí àwọn ìtàn tó ṣẹlẹ̀ ń jọun nípa ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní sọ páàtì ní géètì ẹ̀rí àwọn mùsùlùmí ni. So ẹ bá lọ ìwó àpẹran àǹsàpàtà ìlọrin ẹ̀rí pé àwọn mùsùlùmí ni gbogbo tí wàá nìsín Òṣogbo kátàkárà àǹtàgúnmu káàkiri ìjìnlẹ̀ kan àǹtàgúnmu àgúnmubà àgúnmujẹ̀dí ẹ̀rí pé àwọn mùsùlùmí ni àrìn káàkiri kíní yẹn wá jẹ́ àdánwò fún àwọn ọmọ wa tí wọ́n jẹ́ mùsùlùmí bóyá àwọn tó kàwé wọ́n wá wò páwọn ò lè jẹ́ mùsùlùmí ńgbà náà wípé the riffraff pé àwọn èèyàn tá a kà kún láwùjọ ni mùsùlùmí nítorí náà àwọn ti kàwé àwọn ti di dókítọ̀ àwọn ti di first degree ọ̀dà ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó kàwé ni wọ́n lọ di kẹfìrí ńgbà náà wọ́n di nàṣàrà kí nìyẹn wá lọ di àdánwò fún wọn. wọ́n á gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ pé a ah, bó ṣe fáìn tó yìí fáìn gẹ̀ a wá ń ah, kọ́fà enjoy your life oníwà ni àìwo ni gbogbo tó ń gbó káàkiri náà o kì í ṣòkú náà òkú ni wọ́n máa ń dì òkè ẹlòmíì wọ́n á sọ fún pé ah, bó ṣe fine tó what are you saying why tó ń lo black ah, ọ̀fọ́ ṣe ẹ ni you are not believed now àwọn ah, ẹ ṣe fine oh my god mi tẹ̀lé nírú rìn kí ló ó dáa kí ni essence kó wá dirun tó fine tó ń cover kí wá lessence láti rú àwọn ọ̀rọ̀ burúkú tí ń gbọ́ lẹ́nu àwọn kẹfìrí wọn lọ́ni <laughs> tó bá ṣe sùúrù ó lọ di kẹfìrí tí èèyàn bá ṣe sùúrù yóò di kíni tó máa di kẹfìrí so àdánwò ni àdánwò gidi òun ajẹ́ fúnra wa lórí ilẹ̀ níjọ́ náà lọ́hùn àwọn aláìní yẹn wọ́n lọ di àdánwò fún àwọn tí wọ́n ní nídìí ẹ̀sìn kódà gan mi ìfẹ́ lọ síbẹ̀ nítorí yóò tún gbà mí lásìkò ṣe hàn pé ọ̀rọ̀ gangan mo ní mi ìfẹ́ tẹnu bọ̀ nítorí àsìkò wa sì ti ń lo nǹkan tó lé lógún ìṣẹ́jú nínú ọ̀rọ̀ tá à ń sọ kò fi yé wa so kọlọ́n kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so eléyìí ṣe pàtàkì fún wa láti gbọ́ so àwọn aláìní nígbà yá ànábì sọlọ́lọ́hu àléwà àléwà tí wọ́n jẹ́ àdánwò fún àwọn olówó torí pé àwọn olówó pé ah, tó bá yẹ pé ẹ̀sìn yìí dáa ni àwọn ní Islam yẹ kó kọ́kọ́ dọ́dọ̀ wọn torí pé tí oore bá ń bọ̀ àwọn làwọn kọ́kọ́ máa ń rí àwọn làwọn kọ́kọ́ máa ń rí tábà wọnú sura two sura bakora aya two hundred and twelve ọlọ́run ní zuyina lilledina káfàrú hayatu duniya aṣelọ́ṣọ̀ fún àwọn kìfìrí ìṣẹ̀mí ilé ayé òun làwọn máa ń wò ní wọ́n fi wò pé èèyàn ti ṣoríire wàyà kọ̀rú na mina lẹ́dínà àmànù nígbà táyé bá yẹ wọ́n tán tí wọ́n lówó tí wọ́n rí jẹ tí wọ́n rí mu wọ́n á máa fa àwọn onígbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ walladina taqaw àmọ́ ṣá o àwọn tí wọ́n gbàgbọ́ lódodo fawqahum yawmal qiyamah àwọn ni ó lékè wọn níjọ́ gbèǹde wallahu yarzuqu man yasha'u bighairi hisab ọlọ́run ló ń pèsè fẹ́ tó láìsí ìṣirò iṣẹ́ láìsí láì ní ìṣirò olóṣèlè sáwọn ará Mauritania ṣe àpé Mauritania Islamic State ní tẹ́lẹ̀ ìṣẹ̀rí àníwọ̀n ṣùgbọ́n ó sì mú wọn dàrú hmm, they have economic problem poverty wà ń bẹ àìsí àwọn kan wá wò pé ah, ṣẹ̀rí àtàwọn ń lò yìí ló sọ àwọn adolóṣì bí wọ́n ṣe lọ jà ní ẹ wọ́n gbàjọba wọ́n kánṣu ìṣẹ̀rí à ṣé wọ́n ti wá lówó ń bẹ̀ ń sìn wọ́n ti ń gbádùn ọlọ́run kò ṣàánú wa so nítorí àsìkò mi nífẹ̀ẹ́ yà lọ́ọ̀bẹ̀ yẹn púpọ̀ so nítorí náà a máa ń fi onígbàgbọ́ òdodo a máa fi wọ́n ṣàdánwò fáwọn kẹfìrí so nàìjíríà pàápàá ńlẹ̀ yorùbá yìí ní ẹgbẹ́dẹ̀ yorùbá mú ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti wà nípò àwọn lọ́ọ̀yà ńlá ńlá ké wọ́n ti di kẹfìrí ni wọ́n àwọn èèyàn máa pè fi wọ́n to become somebody in law profession gbọ́dọ̀ jẹ́ kẹfìrí because àwọn ni ó fà ọ́ sókè àwọn doctors àwọn consultants and professors up till today in our universities tẹ́ bá dáhùn universities káàkiri you see the principal officers the principal officers àwọn ọ̀gá ọ̀gá ńláńláńlá látòrí vice chancellor tí ó fi tó dálélẹ̀ báyìí rí pàwọn sọ̀rọ̀ ni sọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ mùsùlùmí nìyẹn ó wà jádàánwò fún yóò lọ di kẹfìrí torí kó fẹ́ wà ní gúrùpù wọn ọ̀rẹ́ wa kan nígbà tó ń lọ fún MBA master of business and admin tí wọ́n ní káwọn introduce ara àwọn ó nìkan ló ń ríra wọn sí mùsùlùmí àwọn yòókù pastor kìnìkan from kìnìkan church pastor ilé from church fúnra ẹ̀ ló sẹ́ǹdì wọn wá mo wá òkè ha ṣáà pé tí èbá jọ ọmọ mùsùlùmí tọ́lọ̀ ní kẹ́sìn ò ti yé yóò darapọ̀ mọ́ wọn pẹ́fọ́ náà òun náà ah, wọ́n rán yín wá ní òun lòun ṣe yẹ tóun jìyà tóun fún awo ara òun ṣe kọ́ sí ẹ́ wọ àwọn ministers oríṣiríṣi ilẹ̀ Yorùbá lójó pọ̀lọpọ̀ òdì kẹfìrí tọ́wọ́n kó sànù wa jàre ẹ́ bí òṣèlú pàápàá irú ìpínlẹ̀ wa lóǹdó àti yóò máa pé kò mọ̀ sọ́nà tóun lè gbé wàlúgọ ní ìbìlì fàkìr ọlọ́rọ̀ àtàláìní ẹni tó lálàáfíà àti ẹni tí ò ní àfọ́jú wọn kó kí ló dé tọ́lọ́run òfin fún un lójú hmm? akọlàbù ọlọ́ọ̀dá alọ́kùnrin ọlọ́ọ̀dá lóbìnrin àwọn kan fìtínà ní wá fúnra wa àwọn kan òkú ah, obìnrin làwọn ò bá sì jẹ́ ó tún dogun transgender làwọn kan wá láwọn lọ́ndì obìnrin àwọn kan ní ah, ọkùnrin làwọn ò bá jẹ́ àwọn fẹ́ tún lọ dọkùnrin wọn lọ ń kó mọ́ oúnjẹ egungun wọn mọ́sù wọn ń dìvẹ́lọ́pù pìpì bíi tọkùnrin hmm? cross dressers gbogbo àwọn nǹkan jákèjàgà yẹn fìtínà ni láàrin àwọn obìnrin àwọn nǹkan fine very pretty àwọn kan ò pretty hmm? fìtínà ni obìnrin ní ọkùnrin ó máa lé kiri afẹ́fẹ́ fi twenty forty lẹ́yìn obìnrin ní ò ní rí èèyàn tẹ́lẹ̀ fìtínà ni ṣé àwọn pé kí lélẹ́yìn tó bá ṣọ́ra ogún ni bẹ́ẹ̀ náà lọ́kùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìta ń sọ ni tí mo ní mi ìfẹ́ ya tí mo sì ti kúrú ya kú ń bẹ̀ yìí kọ́lọ́run ṣàforíjì tó bá jẹ́ṣẹ̀ torí ọ̀rọ̀ tí mo kàn mẹ́nu báyìí ló jẹ́ kí n kan ọ̀rọ̀ aya kúrò ń bẹ̀ díẹ̀ bí nígbà ayé ànábì sallallahu alaihi wasallam fìtínà ni àwọn aláìní jẹ́ fáwọn olówó torí pé àwọn kan ò gba ẹ̀sìn torí pé wọ́n rí pé aláìní pọ̀ ń bẹ̀ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ló wá padà ṣẹlẹ̀ wal aqibatu lil muttaqin ṣe báwọn aláìní náà ló padà borí àwọn náà ló wá padà ní gbogbo ìjọba róòmù ti pàṣẹ abọ́sọ̀ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí gbogbo ọ̀rọ̀ wọn wá di ti mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sáwọn ọmọlẹ́yìn Mùsá gbogbo ọ̀rọ̀ fìrẹ́ àwọn pátá àpàjọba rẹ̀ rún àwọn bàánú ìsọ̀rọ̀ ìwà jogun gbogbo ilẹ̀ gbà náà wọ́n jogun àwọn gbogbo àwọn dúkìá wọn yìí tó ṣàánú wọn. ṣùgbọ́n ká padà sí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ yìí pé ah, tí tó sọ wípé ìbọ̀gbọ́n ni fi dọ̀ àfàìkù ẹ wá àwọn ẹ wá àwọn fún mi àwọn aláìní aláìlágbára náà yín tí mo sọ̀rọ̀ àyípa àwọn wòlá aláìlágbára àwọn tálákà àwọn olòṣì àwọn aláìní àtàwọn táwọn èèyàn kà kúnnù ìlú nítorí ipò wọn ò nípò kankan wọn iṣẹ́ abẹnugan wọn iṣẹ́ ọ̀tọ̀kùlú wọn iṣẹ́ sànmọ́rí àdéhìn rárá bó ti wulẹ̀ kó ma àwọn èèyàn ò ní kà wọn kún the dregs of the society the downtrodden okay the neglected the unrecognized in the society the voiceless àwọn àwọn yẹn òní àyà ní àdéfì òun ló ń sọ fún wa kí ọlọ́run kò fi kó fún wa ní àgbọ́yé rẹ̀ hmm? fìtínà ni wọ́n jẹ́ fúnra wa so àdéfì yìí ní àwọn ẹ̀kọ́ wo la wá lè rí kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òní bayanu fadli duafa il muslimin ọlá tó ń bẹ fún àwọn aláìlágbára nu mùsùlùmí kí nìdí tí wọ́n fi lọ́lá torí pé ní torí tiwọn pẹ̀lú wọn la fi ń pèsè fáwọn tó ní ó fi hàn pé gbogbo àwa tá a ní nsìn ó dá gbogbo àwa tá a jẹ lówó nsìn tí bá sọ pé àwọn olówó mo fẹ́ bẹ̀rẹ̀ lórí àwọn tó jẹ́ pé they have five hundred million naira and above in their account okay ṣáà pé investment in the lẹ́ẹ̀kan but i'm talking about those ones or let me calm down a little èmi gangan ni mò ń sọ̀rọ̀ one million naira lọ́wọ́ ní àkáǹtì mi mo níyàwó méjì mo láwọn ọmọ àbí ó dá mi lójú ni kì í ṣe pé wọ́n sọ wípé tí ó bá yẹ pé oúnjẹ tá a jẹ fún a whole year ọdún kan oṣù méjìlá a lè ná one million yẹn tán tọdún ó fi parí àlèlà kan bó wà lẹ́yìn tó kọ́ lẹ́yìn mílíọ̀n dání ẹlòmíì dẹ̀ni mílíọ̀nìà ni mo ti mílíọ̀nìà ìyàwó kan lónìí òhúrò ọmọ mẹ́ta bá a ṣe ń sọ̀rọ̀ yìí ṣé oúnjẹ tí wọ́n ó jẹun ló fẹ́ fi two billion three billion twenty billion tó ní ló fẹ́ fi hàn jẹ ni àbílẹ̀ tí wọ́n fẹ́ gbé tó ti kọ́ tẹ́lẹ̀ ó ti kọ́lé ó ní ó tún wá láwọn ilé káàkiri ó tún láwọn estate tó fún yẹn ló ti mọ̀ yìí pé bídò àfàìkùn torí tí wọ́n la fi ń fún yín ó fi hàn pé a máa fún àwọn aláìní yẹn wà tó ń sọ̀rọ̀ torí tí wọ́n ni a fi ń kún wa lọ́lá fi ń ràn wá ṣe nígbà yá ànábì apá kan náà àfa ṣàlàyé pé ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tálíkà ó máa lọ sójú ogun ọlọ́run ó jẹ́ káwọn mùsùlùmí ó máa ṣẹ́gun pẹ̀lú ìkúnlọ́wọ́ wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni lónìí gbogbo àwa náà lówó ṣèbá àwọn tálíkà lálò àbí mi lọ ní àwọn tún ṣe gẹ̀tì máa níbí àbí mi lọ ní àmà aṣáláàrù àbí mi lọ ní àwọn ṣe gardener tí ó mọ gbá wa gé fúláwà tí ó mọ ṣánko àbí ní àwọn kòkọ́tà àbí mi lọ ní àwọn yóò jẹ́ casual workers in our factories and industries àbí mílíọ̀nì àwọn ọmọ bá wa fọ mọ́tò wa àbí mílíọ̀nì àwọn ọmọ bá wa ṣe mẹkáníìkì tí ó mọ̀ fi yẹn ìgbólẹ̀ yóò ní complain tó bá tẹ̀ jẹ́ mẹkáníìkì kò ní fẹ̀yìn kankan gbolẹ̀ yóò tẹ̀ra àwọn oríṣiríṣi machines yóò wá gba àwọn journeyman àwọn síbẹ̀ tí ó máa san fún wọn yóò kà máa pass instruction ok bá mi tú kíní yẹn ń bẹ̀ yẹn tú wá kí n wo ni ó máa sọ pé èèyàn jẹ́ káfíńtà tó bá di mi lọ ní àkókò lé mọ́ yóò máa gbà àwọn yòókù yóò máa pọ́ìntì ní ó ti ń jẹun ìbẹ̀rù ojú ẹ̀ ó ti máa fì lókè like a data bó ṣe rí nìyẹn tó ká torí wọn ni a fún wọn àwọn náà ni ó ń kún wa lọ́wọ́ lónìí ní ìtòbà àmú lásìkò wa torí náà wọn wó ní ipò tí ìbá ṣe torí tí wọn ṣeéṣe káwọn kílíẹ̀ mọ́ dọ̀wọ́ wa a jẹ́ wípé a ń láti dá padà fún wọn lọ́wọ́ bá ta ni ẹlẹ́ẹ̀kejì àtàbírù mí nà takabùrí alẹ́ ìwà tó àfà ìkìlọ̀ fún wa láti má máa ṣègbéraga sáwọn aláìní àtàwọn ọ̀lẹ gbogbo àwọn tá a ní ká má ṣègbéraga ká mọ̀ wípé bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn fìtínà ni wọ́n jẹ́ fún wa ká má rò pa mọ̀ ń ṣe ibi tí wọ́n ó ti mọ̀ fún àpẹẹrẹ màá fi ìwé ṣe àpẹẹrẹ ládùúgbò wa nígbà tá a wà ń kékeré gbogbo wa ni wọ́n dà sí primary school fojú wo ṣé gbogbo wa la parí primary school ní ìsọ̀rọ̀ àwọn tó kù àwọn tó wà láyé ṣé kò sí drop out nígbà tá a parí primary school a bọ́ sí secondary school láyé jẹ́ àwọn kan lọ modern school ṣé gbogbo yín lẹ bọ́ sí modern school ṣé gbogbo yín lẹ wọ secondary school ìgbà tá a jáde modern school ṣé gbogbo yín lẹ proceed sí teacher training àbí tẹ proceed sí secondary school ìgbà tá a jáde teacher training tá a jáde secondary school colleges ṣé gbogbo wa la proceed sí university ẹ rántí jamb àwọn student tó jẹ́ pé wọ́n ní a b c a b c ẹ̀rẹ́ tí wọ́n tẹ̀ ní a b a b wọ́n ṣe jáàmù wọn wọ́n cut off course wọn they end up going to the polytechnic àwọn kan go to the nc ìwọ tó o ní ccc yóò rántí pé wọ́n ni wọ́n mú fún medicine tó lọ rí ìdí sí tó wá ń ríra rẹ bí ẹni pé ojú wọn lọ àwọn tó mọ̀ wéjú rẹ lọ wọn ò rí wọn wọlé fún medicine ìwọ wá wọlé ṣé gbogbo yín tẹ́ apply fún yunifásitì lè lọ sáwọn kan ò padà lọ kọ́ṣẹ́ ọwọ́ nínú yín jáwọn kan ò padà sóko mo ṣe ń ṣàlàyé ńjọ́ yẹn mo ti ná àdéhùn kan tí mo ṣàlàyé bí ìtì ànábì sallallahu alaihi wasallam mo má dì yẹn wà láàrin ọ̀rọ̀ ni pé nu tó máa gbé yẹn wà àlùjánnà ni kéèyàn ó dédé wá ọmọ ìyá èèyàn kan lọ kó má torí nǹkan mi wá àyà torí pé ó wá lọ ṣùgbọ́n ènìyàn wà níbi ọ̀nà tó jìn òní mo fi mú àwọn ìlú nílẹ̀ Yorùbá wọ́n mú irúfẹ́ ọ̀dàn òkò wọ́n rò pé ń sìn lọ́sùn state ọba nàkó kí ẹ máa lọ irú àwọn irú àwọn Ògùn state yẹn àwọn owó dé Ògùn mákin àwọn bíi àwọn bíi àwọn àbí àwọn ibi tó tún wọnú tèmi ò tiẹ̀ lè dárúkọ hmm? èèyàn lọ síbi irú fọyín àwọn bẹ̀rẹ̀ ìwọ sì ti wà lókè wà ń lo èbó ó wá rántí ọ̀rẹ́ yín kan báyìí kàn béèrè lórí Facebook wọ́n ní ah, ó wà lóko wọn bóyá wọn ló wà ní irú Ondo State ń sìn bóyá wọn ló wà ní àrèmọ̀gìjà ibẹ̀ ló wà àbó wà ní Ute àbí wọ́n sọ fún ẹ pé ah, ó wà lóko ìlú mọ́bà ah, ó wà ní kínní wọn á kàkà kókó báyìí ló wà wà wà wà. fi ó rántí pé ẹlòmíì lóde òní tó rí tó jẹ́ dráìvà ẹlòmíì lóde òní tó rí tó jẹ́ wíbarò tó ń tì gbogbo wọn náà ràn ọ́ lọ́wọ́ ni nígbà tó fẹ́ kẹ́rù ṣe báwọn ló pè mọ́ hmm? wàá ṣègbéraga torí pé arántí ìwọ náà rántí bọ́ ìkan tó kọ ní mars tó fi páàsì wáẹ́ẹ̀kì tó mọ mars yìí sí níbo ló ti ń wọ́ọ̀kì mars ẹ̀ presently báyìí ṣùgbọ́n ó wà nílùú yín lóko yín bẹ̀ náà tó ń fi àdá tó fi ń pa àmúkúrù kòkòrò tó ń pè lámùkúrò àti mírín àdá ló fi ń pa lẹ́yìn pa gbogbo ọwọ́ ẹ̀ ti le kokoko ló sì kọ́ ní máàsì tí wọ́n fi páàsì wọ́n wá dẹ́ńjìníà sí ó ti wà UK àbó wà US àbó wà ní Saudi ó ti di professor òun ló sì kọ́ ẹ ní máàsì ìjọ yìí kí ló dé tó ń wò fi proceed ǹjẹ́ òrùkọ́ lẹ́ni kò rántí pé bóyá bàbá ẹ̀ kú ńjọ́ náà tí ò sẹ́ni tó lè ràn án lọ́wọ́ mọ́ lọ́mọlọ́mọ wá ní tòun ò ràn án lọ́wọ́ òun ló fi lọ kọ́ṣẹ́ bàtà tó ń so bàtà gbogbo àwọn tẹjọ wà ní àwọn shanty towns tẹjọ wà ní Mushin olóòṣà tí mo dárúkọ lẹ́ẹ̀kan àwọn tẹjọ wà káàkiri ní fọkọ tẹjọ grow together ó rò pé ó dáa jù wọn lọ ni ìbẹ̀lẹ́ òdìmọ̀ pé kádàrá ọlọ́run ọba ni ó ṣe jẹ́wọ́ lọ́lọ́run mú jáde ń bẹ̀ torí náà ò ní máa ṣègbéraga lé wọn lórí ẹlẹ́ẹ̀kẹta aláhàfù aláàbìrì ọ̀wá àbìrì ìwà aláhùbì ìwà ẹ̀sánì ilé yìí ẹ̀rí ojú ni lójú kòkòrò pé ká nífẹ̀ẹ́ àwọn aláìlágbára tá a sọ yẹn àwọn aláìní àwọn táwọn yóò kà sínú ìlú ká sì máa ṣe dáadáa sí wọn. kíní kan wá ṣe pàtàkì nínú àdéhìí ó ìbẹ̀rẹ̀ àdéhìí gangan ànábì ní ìdọ̀gúnni ìdẹ̀gúnni seek them for me seek s-e-e-k kì í ṣe s-i-c-k seek ẹ wá wọn fún mi kẹ́ẹ̀dẹ̀ mú wọn wá tí wọ́n bá ní ẹ wá wọn fún mi yẹn kẹ́ lọ wá wọn kẹ́ tó kó wọn wá mélòó ni gbogbo Madina jọra ibi méjì Islam wà Maka Madina pẹlẹpẹ àwọn mùsùlùmí kan wá láti Bahrain nam sọhí anabi ní kí wá wọn wá ànábì ò jókòó pé àwọn tó ń nìkan ẹ wá wọn wá àwọn to me kí ṣe bẹ́ẹ̀ kan náà àwọn àfáà ní hikma tó wà ń bẹ̀ ẹ́ tọ́lábùhùn láhùn sọ̀rọ̀ iná máa yà kú bí ilé ìm ó fẹ́ kí wọ́n já lásùnmọ́ súnmọ́ wọn ni. wàlẹ̀ ànábì fẹ́ mójútó ẹ̀tọ́ wọn tó yẹ kí wọ́n ní kó sì lè ṣe dáadáa sí wọn nínú ọ̀rọ̀ sísọ àti inú ìṣe rẹ̀ pé ibi ìṣe pàtàkì gan ó fi hàn pé ìwọ tó o ní ibi tí mò ń lọ gan nìyẹn àwọn fámìlì ẹ̀ tí wọn ò wá yìí ìbùgbù ni ànábì ìwọ ló wà wọn àwọn kan ní ó wà ọ ṣé ìwọ tó wà ní ten story building ilé alájà mẹ́wàá ìwọ òkè ló wà ta ló fẹ́ wọ ọmọ láti ta ní òṣìṣẹ́ gateman ó jà wọlé níbi tá a dúró níbi tá a ń bọ̀ náà tẹ̀ ṣe ní dressing èèyàn gan ni wọ́n kàn what do you want here please kí á léyìn ó bẹ́sẹ̀ sọ̀rọ̀ tí wọ́n tẹ̀ ti kọ́ èèyàn kàwé beware of dogs artisan dogs are here ṣé mi níjà artisan dogs ló gbé mi jẹ́ so ìwọ ló mọ̀ wá àwọn tánà bí n sọ nìyẹn you seek for them you look for them tó o bá lè wá wọn sọ fáwọn tí ó wá wọn kí wọ́n mú wọn wá bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ old friends kẹjọ wà nílẹ̀ tí mo sọ láìkan yẹn àwọn ẹbí ẹ fámílì ẹ àwọn àbúrò bàbá ẹ ẹ̀gbọ́n bàbá ẹ ọmọ àbúrò bàbá ẹ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ ọmọ àbúrò ìyá ọmọ ẹ̀gbọ́n ìyá ẹ àwọn ẹbí yín lápá ọ̀tún àti lápá òsì àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àwọn ọmọ tí wọ́n bí àwọn ọmọ ọmọ wọn àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ìwọ ló wà àwọn àwọn kan ní ó ipò tó wà yẹn ò lè wá ẹ torí tí wọ́n bá ní ẹ̀dẹ̀ wa ni tí wọ́n bá wá ẹ níbo ni wọ́n ti fẹ́ rí ẹ ta ni wọ́n béèrè ẹ lọ́wọ́ ẹ̀ ṣé mo ṣe wọ́n sìn wọ́n ní mò ń béèrè director kan wọ́n ní please from where from so so so wọ́n ní director is not available torí pé mi gbé ìbò nìyẹn tí ò gbé ìbò ta ló mẹ́kọ́ ìwọ ló sì wọ́n ní èkó ìyẹn tí ò dẹ́kọ̀ rí tí mọ́tò kan bá hànú pàán lásán yóò tákìdí ni ìwọ ní Port Harcourt yìí owó tí ìwọ kọ̀ débẹ̀ ò sí ìwọ ní ní Kano yìí ìwọ ní ní UK ìwọ ní ní Dublin yìí ní Ireland lọ́hùn ẹ́ ìwọ ní London yìí ìwọ ní Birmingham ìwọ ní Amsterdam ìwọ ló wà ní New York yìí ta ló fún bò láti fẹ́ rí ọ ìwọ ló wà ní Sweden yìí Stockholm ló wà yìí ẹ́ ìwọ ló wà ní ibo làwọn ìlú oríṣiríṣiríṣi wà ní ẹ̀wọ̀n ò béèrè rẹ̀ níbo wọ́n ti fẹ́ béèrè ẹ̀wọ̀n ló béèrè wọn ntádìsí yẹn sọ gangan ni ìbògbó ní seek for them look for them wá wọn nínú pàtàkì àdéhìsì yìí nìyẹn mo sọ ń jẹ́ oníná náà àdínní vacation rẹ oye wà ń lé ìbò <clears throat> tó fi ṣe vacation lè bò wá ṣe ń lé omi ẹrùn yàn nù kó bọ́tù wọ̀tà bíbí náà ló ti lọ kó bọ́tù wọ̀tà kó nú ọkọ̀ lọ́jọ́ kò sóko jẹ́ kí wọ́n sunṣu kí wọ́n yan fún ọ jẹ́ kí wọ́n kábẹ́pẹ́ fresh kó jẹ́ kó wá jókòó gbogbo wọn á jókòó yípo ẹ kẹjọ wá máa pìtàn jẹ́ kẹfọ́n ó jẹ́ ọ́ kò ṣe nǹkan kan ó lóògùn oògùn bá wà ń bí yóò lọ wọ́n náà bá wọn lóko báwọn rìn kí kákòókò ń bẹ̀ kó mú tájọ́ kòkó kó ni tó a jẹ́ ẹja lẹ̀ ń pa lu yín báwọn ju àwọn sódò kẹ́ pẹ́já ẹ yọ yín ẹja jẹ́ kò béèrè orí kálukú igba yín lóòótọ́ rí i pé àwọn míì five thousand naira ni ó wúlò fún wọn mo sọ̀rọ̀ níbi òní ìgbà táwọn ní títí hadisi àdálù man dalla ala khairin falahu mislu ajri fa'ili hadith number sixty five pé ìlú tèmi wà tí mo ti ń sọ̀rọ̀ èyí mo ṣúọ̀ tí èyí pé wọ́n sọ fún mi téèyàn bá ní fifty naira ládùúgbò ti wà àwọn bàbá yẹn mo máa ń rí ẹlòmíì kì í ná ju fifty naira every morning yóò dá ẹ̀kọ́ thirty naira ògì àwọn máa ń dá ẹ̀kọ́ lórí iná yóò dá yóò wà ra àkàrà twenty naira tàbí ẹ̀wà twenty naira lóúnjẹ every morning ọmọ àdúgbò yẹn dẹ̀ wà èmi gan gbọ́ mi báyìí bẹ́ẹ̀ náà làwọn àdúgbò yín káàkiri káàkiri bó ṣe rí nìyẹn wọ́n ní kíkà wá increase sí hundred naira káwá sọ pé bàbá mẹ́wàá la fẹ́ máa fún lóúnjẹ láàárọ̀ that is one thousand in a month ká sọ pé thirty days ní pé month that is what that is thirty thousand naira in a month so tó bá jẹ́ ten percent láàárọ̀ times thirty that is three hundred èèyàn ló ń fún lóúnjẹ pẹ̀lú thirty thousand naira every month nílùú yín kò lè rí wọn àfi tó bá wálé ló wà á rí láàárọ̀ pé akínú bàbá mú ẹ̀kọ́ ni ò bá wọn mọ́ ní èlò lẹ́kọ̀ọ́ wọn ní ẹ̀kọ́ twenty naira làwọn ẹ̀dá ẹ̀kọ́ thirty naira yẹn sí pọ̀síbù tó yẹ pé thirty thousand yẹn gan ò tó wọ́ jẹun lunch ò tó breakfast yẹ lọ́tẹ̀lì tó lọ́ọ̀jì sí ibẹ̀ ló tó wá rí pé ìgbẹ̀yìn ló wà pé ọ̀nkù yín kan àbábùrù ẹ̀bẹ̀gbọ̀n kan pé àwọn bàbá yìí ẹ̀ máa fún wọn lẹ́kọ̀ọ́ láràárọ̀ ìgbẹ̀yìn ló tó lè rí so ìwọ ló wà wọn tí mò ń ṣàlàyé tàdísì yẹn fẹ́ ká gbọ́yé nìyẹn ọlọ́run fún wa ní àgbọ́yé àdísì náà dáadáa wa ọlọ́run tí ó bá jẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wá o gbogbo àwọn nǹkan tí mú yàn wà lìjẹ́ náà rèé wàláì torí pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí àtẹ̀mí ní o àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ kò sẹ́ni tí ò lẹ́ṣẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pẹ̀lú ọlọ́run ló ní pípé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 èyí tí ò bá mú ọ̀dọ̀ ara wa ló ti wá àti ṣẹ̀tọ́nù tó gbà wá lágbé ó ọlọ́run ṣàforíjì rẹ̀ fún wa o àtàwọn àtẹ̀yìn jábà nàbí wọlé ọlá jábà nàbí wọlé ọlá mọ́jà wa lẹ́yìn ànábì o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa rahmatullahi wa barakatuh